فيا أمة الرميم هذا وَوَفِي شَبَابَ الْمُسْلِمِينَ مِنْ الله الأمور الله أعبده وأعبده أعبده أعبده أعبده أعبده وما دي وما دي

Ìjẹyọ lẹ́kọ̀ọ́ tẹ́ ààrẹ̀kọ́ ní ẹgbẹ́ òní láwọn àjẹ́ ọdún ọdún ọgbọ́n.

ìrò ní báwọn àjẹ̀bọ̀ máa ọjọ́ ọ̀wẹ̀ bí bá dàbòlú. Ó bí dájú pé àẹ̀gbọ́n ni ìpínlẹ̀ tẹ́lẹ̀ máa ọba dáhùwà. Lọ́pọ̀ lè ní ìmọ̀ ọ̀sẹ̀ tó bá ìdíje Alhamdulillah Namaduhu wa nasa'inuhu wa nasa'inuhu Wa na'udhu billahi suriyahuna Wa min sayyat al-amalina Ya Allah Wa la mu'midata wa ma'adhi Fala'adha wa sallallahu ila ila Allah وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وسلم على أفضل الكريم وعلى آله وأصحابه أجمعين ومن التعليم بإذن صراط المستقيم آمين إذن صراط المستقيم آمين إذن صراط المستقيم آمين أبدا الله الحمد لله أدعو لهم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أدعو الجاني أماني وأخذ الله الله عليه وسلم أدعو الله لهم ومن يتجان بالله وجلاء وكونا منوع آمين تو أبي وولد الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم بالنسبة وأنا بعدنا إلى رضي الله ورجال وجميعنا وعطية وعطية وعطية ọlọ́run tó ti dáhùn sí ọ̀gá ìjọba ọ̀hún àmọ́ ìjẹ́ ìjẹ́ máa wọ̀ yìí ọ̀gá ẹgbẹ́ olùdíjí ní àwọn ọ̀sẹ̀ ẹ̀mọ́ èyí jẹ́ ọ̀gbọ̀n tó àtijọ́ wa ẹlẹ́wọ̀n gbé ara wa náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ àwọn àwọn ara ẹ̀tọ́ ṣe náà ní ọlọ́run náà gbogbo ẹ̀kọ́ wọn. àwọn ti ọlọ́run tó ṣe wá ní àpá tí ó ń di bara ọtí à ń pè léyìí sókòrò nípa làbàkọ̀rà àbí ìgbẹ́gbọ́rọ̀ ìdìbà tó ṣe yá. Ọlọ́run kò fẹ́ràn àbúrò rẹ̀ fún ìyàgbé ìyàwó máa dà wọ́n. Bàtà ní ìdí pé ọlọ́wọ́ á ṣe ẹni tí a lè lọ́ka balẹ̀ síbẹ̀ kò ní tú ọ̀rọ̀ ìdòdò wọ́n ti yí wọn náà ní wọ́n kò ju ayé ẹni sọ fún pé ẹ máa dá ètò lọ. Kọ̀ọ̀dọ̀dá kúmọ̀bọ̀dá ẹ̀rọ wa. Àwọn ọ̀sẹ̀ ìṣẹ́ yìí nígbà ìlànà àti àtàrà ìdókòwò. Òkè ìkàwá yóò bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi ọ̀bá. Ó ní owó òun mà pé ẹ̀wà ní ti dáadáa ó lóun mà. Ó lóun náà lẹ̀ gbọ́ sáà míì náà lórí àníkà máa pé kọ́lọ̀ wọn ti dílé ìwòkú kọ́lọ̀ mi ká àjìnà ṣùgbọ́n táwọn pé àwọn kan náà dáadáa ìlé lọ́wọ́ ọba ìtọ́lá orí agbé jìnà orí tẹ̀mí iṣẹ́ ìlú ó bàbá bẹ́ẹ̀ ọlọ́run tí ó kù. Àwọn tó bẹ́ẹ̀ dàbí ìdílé ọlọ́run tí ó kù. Ọlọ́run tó ti bẹ́ẹ̀ bá wọn kàn án tó ti bẹ́ẹ̀ bá wọn náà. Gbogbo àwọn tó tẹ̀lé wá yìí ọlọ́run má jẹ́ wọn kàn máa lè rí. Látòrí yìí ká gbogbo àwọn táwọn ìdílé ìdílé lóko lẹ́yìn òbí ọlọ́run àti ọ̀rọ̀ wa tí lọ́wọ́. Mọ́tà la hawla wa la quwwata illa billah àwa ti ọlọ́run lára ẹ̀yìn jẹ̀wá náà kí ẹ fi sí etí ìfẹ́ àti etí ìyọ́nú àti òní dáwó ìyómi ọ̀rọ̀ kàbáyé àti lọ kìí ṣe àfa àtọ̀lọ́run ni àwọn òbí dẹ́gbẹ́dẹ́ jẹun lè ká wọ́n máa fi dáwà tó lè ká tí wọ́n ti ká lọ́wọ́ ọ̀sọ̀ ni tí wọ́n ti ká lọ́wọ́ tí ó ní. ó wọ́n gbé ìwọ̀ ọlọ́run bá ọlọ́run ló ní lórí dáyúmọ̀ lónìí ẹ̀dá òní àbà ìjọ lójú wo ló tó báyìí lójú ajé àtìláńtì yìí ti ń ráwọn ọ̀sà àti ẹsẹ̀ ẹlọ́dé ẹlọ́dé ló pé màá fi yí síbẹ̀ náà lọ́dún wọ́n tẹ̀ lọ pé wọ́n wá ń jábọ̀ fún gáánà wa ààrẹ bàbá jẹ́jẹ́ dáadáa ìṣẹ́jọ́ bàpẹ́ òun bá wọn ìṣẹ́jọ́ bàpẹ́ ìṣẹ́jọ́ bàpẹ́ ọ̀yẹ̀dá wọn ẹ̀dá wọn ti máa ṣe lọ lójú ìyàn náà ádìyà máa ń lò gbogbo ẹ máa ń kápọ̀ àti gbogbo mìíràn máa gbọ́. wọ́n ti fi yán náà àti ọ̀dọ́ ọ̀dọ́ níbẹ̀ ìṣẹ́ lọ́gbọ̀gbọ̀ ìbílẹ̀ ìṣẹ́ náà fẹ́ gbọ́dọ̀ fẹ́lẹ̀ yìí náà ẹ̀yẹ́ ẹ̀ka fún gbé náà gbọ́. wọ́n kà níbi ìjọba àti bí àtẹ́bí ọgbọ́ ẹ̀kú. gbogbo ẹni tí ọlọ́run ti fa lọ́wọ́ yìí gbọ́dọ̀ ti kẹ ẹgbẹ̀yìn wa gbọ́dọ̀ ti ní ọmọ lọ́dọ̀dọ̀ pẹ́ Ọ̀dọ̀dọ̀pẹ̀ ẹ̀rọ ìdí ní ọmọ àgbẹ̀ ìdẹ́jìṣe. Máa ṣe yí lọ́pọ̀ tí ó máa bàdé jẹ́ bàdé jẹ́. Ọlọ́run tí èèyàn ó ti máa tọrọ àdúrà yìí o. Kí máa rántí tọrọ ẹ̀yìn o. Ẹ̀yìn tó ọdún tọrọ béèyàn jẹ́ pé òun náà ti lọ́sàn-án náà lóru òun ká òun ká òun so. Òòjọ́ nítorí ẹ̀yìn béèyàn bá kọ ojú kò ní kọ ẹ̀yìn. Ìjọba náà wọ́n sọ pé kò tó sí mọ́.

ó ní ọmọ tí ó ti wá ẹ̀rọ tó ní wàtá ọlọ́sẹ̀ sí bẹ́ẹ̀ náà gbogbo ìjọ nílẹ̀ òkú wọn ni mo wà lọ. ọlọ́jẹ́ ló gbà lọ. ẹni nínú mi ó dùn gbà mí ìtumọ̀ ìtumọ̀ bá fi kí sí mi lẹ́nu kí tí mo rí ara àbújọ́ jáde ti dókè ọkọ̀ jáde inú mi á dùn mí láti lọ́wọ́ ọlọ́run náà tó dáwọ́ sínú mi máa ń lò pé mi máa dájú àkàdé ìyá wọn á dé ìbẹ̀rẹ̀ gbá ẹjọ́ lẹ̀ gbà iye nínú oníṣe wọn lẹ̀ fi tàta o látara àwọn ọlọ́run tó ṣe fún ẹrú ẹ̀ àwọn tó máa èèyàn wá di pé ó jẹ́ ẹ̀jẹ̀ kí lábẹ́ ti gbé wọn náà tó tó kẹ́ ẹ máa rí kéwò gbogbo onílẹ̀ máa dànù orí mi lọ́lẹ̀ wọn àbúrò ìdẹ́sẹ̀ láti ní ṣe ọlọ́run ọba. Olùyẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn àwárẹ̀ òun lè ní kọ́mù yẹn má tó ní àdébí yóò sì yàtọ̀ sí ìlọ. Ebi wọ́n tí wọ́n ń sọ̀rọ̀ yìí ju bàbá rẹ lọ. Ó dá lọ́wọ́ ọmọ jù wọ́n lọ. Ẹ̀yin ẹ̀ ń dùn mí lọ. Ah, ọlọ́run jẹ́ ọmọ adébí ìdájọ́ ẹ̀jẹ̀ máa dùn mí lọ. Àánú ah, kí ó fẹ́ àánú ọ̀la gbogbo lọ. Ah, ọlọ́run wá dé kí yá wá fi síbẹ̀ lọ. májẹ̀ ti kújù wá lọ láàárọ̀ lápàtà tọ́ wọ́n ti àti ní àyà 71 nínú sóràtò tàwùbà ǹjẹ́ ìmọ̀ ọkọ̀ ní ìfìtọ́wà jẹ́ torí bẹ́ẹ̀ ọkọ̀ ní ìfìtọ́wà tí ń jẹ́ wà fún gbogbo gbàdé bá ń lo àyàyé náà ọlọ́run máa bá ń pàṣẹ sí i kó lágbára ọlọ́run. a fi àwọn wa o lọ kí jimá òjòjò wọ ọlọ́run òye fún ọlọ́run bá nígbà mo ti ṣe àjọ àpò owó ọlọ́run ti ọmọ àgbáríkà lọ́rọ̀ ti gbogbo yìí àà ah, ah. mo dé ilé ilé ìgbẹ̀lẹ̀ lánàá mo wá ní pẹ́ta sínú ọpẹ́ mi ń bẹ láàrin ìṣẹ́ àtọ́bà tó dá mi kò àjọ lọ́wọ́ máa ń sọ ilé gbẹ̀dẹ̀ di ọdún ojoojúmọ́. Àmìnà àmìnà àmìnà. Ọdún ojoojúmọ́ di ọdún ọdún báyìí. Wọ́n àti àlọ́ ṣe ń tòótọ́ àbọ̀dọ̀ ti sọ di ọdún. Méjèèjì ní papọ̀ à ń ṣe wá àti àtúnwò sọ̀dọ̀. Ẹ bá wà bẹ̀ lánàá ọ̀nà pé ọdún ni mo wà. Ọlọ́run sàmì ìjọdún rẹ̀ ọdún ní á kó ìlẹ́yìn ìbejì tí ó papọ̀ má ìbejì ìpìlẹ̀ ìbejì lọ́rọ̀ ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ìgbà yé ọkùnrin náà ó bẹ́ẹ̀ ká ní. ànábì ádámà ìyàwó àwa ò bí ìbejì fún wọn nígbà ọ̀gbọ́n àmọ́ gbogbo rẹ̀ ọkùnrin kan ó bẹ́ẹ̀ ká ní. ẹjọ́ bá tún ṣe ìdọ́jẹ́ ọkùnrin kan ó ká ìyẹn ọ̀ta bí mọ́ ìbejì ìpìlẹ̀ ẹgbà ọjọ́ ẹgbẹ́ lánàá ń gbọ́ àwọn olùgbàlá àdóyè ọlọ́run ta ilé ta ọ wàlẹ́ àá ọ̀tá ilé ta ìwà mọ̀ lórí ìyá tó mọ̀ náà.

ọ̀dà àwọn ìyá tí wọ́n wá tó àti wọ́n ń gbọ́ pé wọ́n ni ìjọba àdáwọn ọdún tí ìbejì o. àwọn tó ní lọ́wọ́ fẹ́ràn àtúnṣe gan ìbejì bàbá wọn wọ́n wá bí bàbá àti òbí ìbejì wọn bí àtẹ̀tún wá àtúkọ̀ àtúkọ̀ ìjẹ̀jẹ̀ lọ́wọ́ wọn nígbà ogun abiola dàmà ogun nígbà ogun kíláǹpé ogun akíntọ́lá akíntọ́lá ní a tó kí máa débi gbòòrò ti jẹ́ ilé kátó kí máa débi ọkùnrin tó ń yan yìí yẹn ní a ti ẹja débi jáde tó mọ́tímọ́tí wọ́n tó gbogbo lé náà nígbà ìjọba ni wọ́n máa ń bí ọjà tó débi. permani kembali uang. Sudah dibilang buang dan baik. Berjamaah dan berjamaah. Baik begini. Wah, terima, mah terima, mah tidak dua. Mulai kiri di elok kiri. Abi berjama, abi di kaki taru di kaki taru. Eh, tó àwọn pọ̀ kọ́ra ju ọ̀la. mo wá rí díẹ̀ nínú àwọn ọmọ báyìí kọ́rọ̀ ní mo rí bàbá mi fi kọ́ọ̀pù kan lẹ̀ ààrẹ ti kìrìbà kọ́ọ̀pù bí abì lọ wọ́n ní báyìí kejì náà ó fi kọ́ọ̀pù yẹn. èmi náà máa gba kọ́ọ̀pù lọ òun gbé ìjọba ìlú wa wọn ní ìsìnlá mi bí ẹni tó jẹ kọ́ bí ìlè bábà tí ìjọba ti fi dáàbò ẹgbẹ́ máa ní ìbò ọ̀la. Orí á ní ọmọ abúlé máa ń gbó ọ̀la wọn. Wọ́n ti gbọ́ máa ń jẹ́ ìdè ọmọ ìgbè. Ìwádìí àgbáyé ni o. Ọlọ́run sọ̀rọ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ tó wọn. Náà, a sọ̀rọ̀ yé ìfẹ́ tó kù dáadáa. Yóò pọ̀ ọmọ pé ìdáàbò ìbá sọ̀rọ̀ àná. Oníyàrá máa ń bẹ̀yìn lọ́wọ́ àwọn tá a ti bí láwọn máa jẹ́ àwọn ajé wọn ti bí dèjì wọ́n ti bí dèjì dáadáa nùgbọ́ ọ̀gá yóò dé ní ẹ̀ma bí dèjì àjọpẹ̀rẹ̀ àjọpẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ bí yìí dùwà ìbéèrè àbàdà ti bí dèjì bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́rẹ́ ọkùnrin méjì alágbára ni o nínú ọ̀yá kan ó tó gbé yìí ẹ̀yìn gbọ́ ọ̀yá dẹ́gbà ẹ̀ẹ́dì yìí àdìmọ̀ sàdúrà yìí iná ara bọ̀ àti ẹ̀bọ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́rẹ́ ọ̀rẹ́ tọ́pà wọ́n ti bíbè yìí àwọn ọ̀dẹ́gbẹ̀rẹ̀ àkọ́bí yìí àkọ́bí wọ́n lè fi ìbejì náà jagun ẹ̀sìn iná lé wọn. Yẹ́nì ọ̀rá ìmọ̀ àwọn bíbejì túnà sí ìgbàlẹ̀ báyìí. Ọmọ rẹ̀ tí ó bejì gbàdá tó sì lẹ̀wọ̀. Àwọn bọ̀dẹ̀ àwọn ti jagun ọlọ́ọ̀dọ́ náà pọ̀ sí ẹ̀wọ̀n kan. Ọ̀rọ̀ láti ìtàn ọ̀rọ̀ bá ti jẹ́ wọn. Àwọn bá ti jẹ́ wọn jẹ́ ọ̀fẹ́. Wọ́n ti jẹ́ ọjà ló jẹ́ ìwé ó ní wọ́n fẹ́ bọ́ wọn ti fi jẹ bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀rẹ̀ pé kò bá àdán kọ̀ sí kàkà ìgbésẹ̀ ní ìdíyẹ náà ti di wọ́n ti wọ́n ti nínú ayé ọmọ ti tara wọn jáde lọ́dọ̀ gẹ́gẹ́ ọlọ́mọ màmá lọ. tọ́ bí abáfẹ́sọ̀ pé àròkù lára káwá bọ́ ní ọ̀sẹ̀ ìgbàgbọ́ báyìí. ògbé ara ti ṣe lọ́dọ̀ ara ti ṣe. Ayàtà abẹ́ bẹ̀rẹ̀ lórí láyà 71, Inshallah. 72, làbẹ́ kí ló ní ìnà ọ̀sán sọ wà. Ó kọ dọ́bà jẹ́ ni pé súra súra súra ìdúnà kiri mọ̀nàbìkì. Súra tó súra sí mọ̀nàbìkì ta. Ń sàlàyé kan fún yín lórí rẹ̀ bí àwa náà fi máa bẹ lọ́run lórí ọ̀tá wa ẹni tí ò bá lọ́ta nìkan ni kọ́mọ́ tó ti di sábà ń sọ téèyàn bá lọ́ta kó bójú tí o á nǹkan bẹ tí ń jáde ọlọ́run ẹ bá ti gbé ẹ̀dá fún wọn yìí. àwọn olórí láàyè mi ń sáré tọ́ ẹ̀rọ yìí. Bismillahir Rahmanir Rahim. والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويوزعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ويقوم والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر لا إله هو الفوز العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك بهم الله نفاقا والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الصرف للمؤمنين وجزاؤهم لأخرهم ìròyìn àwọn mọ́rìnì àti ẹ̀sán wa tọ̀hún ẹ̀sán wa tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀sán tí àwọn mọ́rìnì ó gbà lọ́wọ́ lè fi àmà ọlọ́wọ́ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́dà kàwá mọ́ wọn o. Màjá mọ́rìnì ọlọ́wọ́ o. Kí bá ti jẹ́ mọ́rìnì àbùdẹ́kùn jẹ́. tí ròyìn mọ́mọ̀ ni bábá ti tó báyìí ló kù lábẹ́ òde kí ni a ti dà tí ròyìn máa ti fi di mọ́mọ̀ ní ló kù sí ọmọ rẹ̀ ní ara bí ẹ máa ń gbé ọjà báyìí ọjà kan bẹ́ o tí òkú sí ẹ̀rọ gbédé bẹ̀ lọ́jà tí ò ní tà ó bá gbédé bẹ̀ òkú tó bá dé okú dé bẹ̀ òní kò ní mọ́jà kankan wá dé owó nìkan ló kù bọ̀ ọ́ ta ó jèrè bẹ̀ kí lọ́dẹ̀kùn náà ti gbọ́ sí yàrá á gbé lọ́jà yẹn ní gbé bó lọ́jà ọ̀dà ọ̀dà bó lọ́jà ọ̀wà. قول فان مؤمنا لا بقى بعده خير pé wọ́n ní lọ́wọ́lọ́ pátápátá o mọ́mẹ̀lẹ́ ni kò tó lẹ́yìn ẹ̀kọ́. nítorí pé kò sí òkò náà má lẹ́yìn tó wọ́n ní ọjọ́ káàbì yọ lọ́wọ́ ọlọ́pàá ti àtúkò bàbá. iná ọkọ̀ máa ní àkùdí tó bẹ́ẹ̀ dá kùdí ní àbí ibi mú mẹ́lẹ̀ ọlọ́run kò yí ni lórí àlè gàdọ̀ dídí o kọ́ kàdìnà sẹ́kọ̀ kó dìnà sẹ́kọ̀ ní ọkàn lẹ́nu lójú pé gbogbo tí nǹkan kọ́ ọ̀pọ̀ ìyẹn wá dúró bá wọn gbogbo a gbọ́ lẹ̀lẹ́ tí mo la ìlà á èyí là wà Muhammad Rasulullah gbẹdúmọ̀ rẹ̀ yẹ. gbogbo àwọn olóore yòókù ká máa wá fi tẹ̀lé lẹ́yìn. lókè tí wàá ti yẹn bó ṣe bá ṣe wàhálà láyé nípa ẹni bá dà ògbó yìí. kẹmọ wá ṣe gbogbo títà bá ká kí n tó ọ̀rọ̀ sí lásìkò ẹ̀. tí wọ́n tọ́ òfin lásìkò ẹ̀. àwọn èèyàn lè yí ká máa gbà á. adówólọ́wọ́ ẹ̀sà ha lẹ́yìn náà kọ́ ọ̀nà dáa gbogbo nǹkan ọ̀rọ̀lọ́dà làbá ọmọ ààrẹ abẹ́lọ́mà ti gbọ́dá gbogbo ọdún tí múra múra tí máa wẹ̀ yìí ọlọ́run jẹ́ ó ṣe é ṣe nítorí pé tí a bá ti rọ́nà délé rẹ̀ jàmá tí a bá ti rọ́nà délé rẹ̀ láti inú òru wá ní o inú jàmá wá ní o àgbèrè wá ní o inú ẹbí wá ní o tí àwọn ọjà bá ń ráyè ìdí àfọkànbalẹ̀ wà pé àánú ọlọ́run sì ń fẹ́ kòkó wa. Má jìnnà ìmọ̀ ọlọ́run ní umara àti ààrẹ wọ́n jìnà rẹ̀ bọ̀ wá. ọlọ́run tó bá ní sọ́bẹ̀ ní ilé wa. tí ó bá ti wọ inú mọ́síkà inú ọdẹ wọn máa dé sí abádẹ́lù madina ilé wọn máa dé sí abáyẹ̀rì yá ilé wọn máa dé sí lódodo wọn ga bí ó ìwájú wa ṣe àbá ọ̀rọ̀ kó ọ̀rọ̀ síbẹ̀ fún wa gbogbo tó múra ti lọ sí àjò fún wa náà ọ̀rọ̀ náà yìí ọ̀rọ̀ ti dé ilé ìlú wa. Káàkiri gbogbo àwọn eléyìí ká máa fi tẹ̀lé ọ̀rọ̀ tàwọn yìí. Àti ìmúhùn náà ni ẹ̀ kò sì níyàwó kò sì dàgbàbọ̀ lójú kọ̀ ọ̀dẹ̀lẹ́ sí àwòrán-ọ̀dẹ̀lẹ́ à. Mábí ń pèpè múmi ní ọ̀bẹ́ lẹ́gbẹ́ kó dáhùn. Lọ́ba ni máa bẹ̀rẹ̀ ọdún tó lọ́ba ní kẹwàá. Lọ́ba ní ìgbà lọ́ba ní kẹwàá. Lọ́ba ni máa tún yá ìwádìí ẹ̀dín náà máa nù. Sáà ti pín náà wọ́n ti lé ìjọba àjáde òru. Wọ́n ti lé ìjọba àjáde òru. Nyaamu ló ṣe tó dájú láwọn máàmù nyaamu. Ọlọ́wọ́ bùkálù láti yọ ọmọ àdọ́wọ́ sí ọ̀rọ̀ ìyá ẹ̀dá gbogbo ọkọ̀ ẹ̀dá ìdí ẹ̀dá òkúta pẹ̀lú ìyẹn ọ̀. Kí ni tó lè? Amọ́wádá ń bẹ kéékèèké inú wa ìta ìjọba fífi ẹgbẹ́ ọmọ wa ọbẹ̀ tó lè di ẹgbẹ́ wọn, wọ́n ti dọ́kọ̀ ẹgbẹ́ à bàbá ẹ̀sìn ayẹ̀wò yìí ọlọ́pàá ẹ̀wọ́ ìlú ẹ máa gbé ìjọ ẹni bí ìyá ìyá ní àwọ̀ tí yàrá ti ṣe èlò ní ṣe ẹ̀há o àà ọkọ̀ ẹlẹ́ àwọ̀ tó ń bí lọ́yà tó ń bí lọ́tọ̀ọ̀la tí bá ti gbé ọba ń tẹnu mọ́ ọ̀pọ̀ ìyá ìyá gbọ̀gbọ̀lọpọ̀ àgbègbè gbọ́dọ̀ sọ òdodo àti àìkójú fẹ́ ìyẹn ẹ máa fi mọ pé ìyà ti ń jẹ wá ìhà wa lọ́fà àwọn àmọ́ ní káà tí màá fi káà di ọ ní máa lé fún obìnrin tí ò ní ìhà yẹ wọ́n máa fẹ̀ á lé fún wa láì gbọdọ̀ á lé lọ́wọ́ sí wọn. ẹgbẹ́ wo ti náà nípa ọ̀rọ̀ òdodo ni ẹ̀yẹ ẹ̀yẹ lórí fún ẹ̀há yìí máa sọ̀rọ̀ kékeré ẹ̀yẹ kékeré kan yìí kẹfẹ́ ẹ̀hà dágbára ọ̀rọ̀ wọn tó dàrú kalẹ̀ dúdú dàrú yẹ ẹ̀hà ní mà kọ́kọ́ bẹ́ẹ̀ ń yé abẹ́ka dé mi abẹ́ òsì dàrú kalẹ̀ kéèyàn tàbí òun lọ ọmọ náà ìmáàmù tí wọ́n ti rùn fún adágbẹ́jẹ́ lónìí sọ pé màmẹ́ parí gbúgbà wọn ní ọlọ́run mọ́jà wọn wọ náà iná dáwọn kan sọ pé àwọn ti màbí nílẹ̀ àwọn ń lọ látàgbé Anda mau itu ribai dan jelas. Ah, ṣùgbọ́n bá ní ogun débẹ̀ yẹ àní àti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tàbíwó ń gbọ́ yẹ kó dáa ní ẹbí lọ́pẹ́ ayé yẹ pọ̀ ní àbá dáadáa gẹ́ ní àrákùnmọ́ lámùtárì ní wà lámùtùmọ́ lámúdáadá mi wàtà ibi tó máa dàmú tẹ́lẹ̀ àbí. Àwọn tó máa dàmú tààrẹ mẹ́rẹ̀ wá ní tó máa dàmú tààrẹ mẹ́rẹ̀ wá jẹ́ ibi tó máa dàmú tààrẹ. Lẹ́nìkan ọgbẹ̀ inú àbùkù lé, ní ẹ̀wà ní kàbùkù. Kí ẹ̀ bá fi ẹnu àbùkù kẹ́ ẹ̀ àádúgbò bá ibà tọrọ kúrò gbogbo àbùkù ní ó dé orí Ìgbà wá ní ilé pé a máa dé a máa jẹ́ ọmọ nìyàn bọ́nú ayé. Ìwọ́n fi ápílẹ̀ pé ó. Nìṣẹ̀lẹ̀ ńlá kan tẹ́lẹ̀ lúgbàdà yìí. Ìbẹ̀yẹ̀ ló ń lọ ìṣẹ̀lẹ̀ ẹwọ́n fẹ̀ láti èdè pé àà aṣọ yí ẹgbàmọ bí ẹ máa kọ lú o ìrẹ̀mọ́ bẹ́ẹ̀ kọ yìí ní kàìta wà yìí ó lójú ẹni ọmọ bàtàlá ìsì ìfẹ́ ìgbẹ̀dẹ̀gbẹ̀ náà àfẹ́ni àgbàlagbà gánà wà lẹ́bi mọ̀ pé á ah, òkúrọ̀ nígbà yẹn tàbátà ń bẹ̀ ń bà náà àbọ̀ àdákọ̀wé yìí nítorí pé a kì í mà ọmọ bàbá ń fi èdè àrùsù nà kọ́tẹ́ ní ọlọ́run òdíje dáàbò bàbá náà gbogbo pẹ̀ pamọ́ alákọ̀wé kéèyàn fi akọ̀wé kúkéwú kí ọlọ́run gbà fún lórí ẹ̀ bàbá yẹn ọ̀lọ́gà ń padà kí ọba bẹ́ẹ̀ ṣe wá sí ó pọ̀ ọ̀tún láwùjọ ọ̀kan stéèjì lẹ́fẹ̀ẹ́ stéèjì kí ó lọ bí ìyẹ̀lọ́ lọ àwọn èèyàn kààrin kààrin kààrin ní a máa ń jọ̀gọ́ stéèjì ẹ̀ nígbà títí tí ó dúdú lọ ọ̀yà olùdókòwò gbé sẹ́mu ká máa sọ̀rọ̀ dáàbọ̀ káwọn èèyàn máa bá wọn parí ẹ̀ yọ ọ̀tọ̀ láàbọ̀ wọ́n á bá parí ẹ̀ ọdọ́gbọ́n pé sẹ́ẹ̀bù wọ́n ta mọ̀ nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ lè tún bá tàn ló wá wo kàrámà tọ́lọ̀ fún wọ́n tún àwọn síkà tí wọ́n tí ó fi sọ̀rọ̀ láti àárọ̀ ọjọ́ rẹ̀ sọ̀rọ̀ wọ́n tó di ọ̀lẹ́ tí wọ́n tó lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ìbáta ọba gbẹ̀rù lè jà bàbá àgbàdá mú ní bu àbùkàrà ìbá délé nìka láti wúlò àwọn ọ̀dà wà sí i ó nìka ó nìka nípele nàìjíríà tó ń jọ náà nìkan ló ń jí sí ọ̀nà lórí ẹ̀hà àwọn bàbá wa rúdá wọn ò rí kó tí ìjọba ń jẹun bàbá ìgbà náà òun ọba tó ń pèpè ìbàdàn nìyẹn ọbẹ̀ bàmà ìbẹ̀rẹ̀ nígbà tó ìbàdàn ni wọ́n ti ọlọ́run ti kọ́kọ́ wú ìjà jáde o. lẹ́ẹ̀sì máa rí ní ìsìn náà ní àwùjá pé ẹ̀ta oró náà ní ìjáàbù bẹ̀. ìtọ́já pé ìjádò ńbẹ̀ náà ni kọ́bìnrin lo ìmáà kọ́sà fojú bẹ̀. wọ́n na àdìsí náà tí bàbá gún méjì bẹ̀rẹ̀ sí ọlọ́run ẹ̀há náà ti kọ̀ọ̀fíìsì mẹ́. orúkọ amúnigbó ń bẹ̀rẹ̀ náà ni. màlẹ́rẹ́ nìkan gbọ́ nípa ìlera. ọmọ kiri jẹ ọmọ kiri yó ọmọ èkìtì ọmọ èkìtì nígbà tí àwọn òkè òkè òkè òkè ti ẹnu padà lára wá jẹ́jẹ́ ti ti ọlọ́run kíka kíka àmọ́ kò fi yẹra àwọn kò fi rán wọn. tani ọba lọ́wọ́ níjọ́ fi ń sọ tani ọba ní wọn máa dà nǹkan bójú. àmọ́ bí nǹkan bá ti jẹ́ pé àti ọlọ́ni ẹni orí ọ̀sọ́ ìbọ́dọ̀ ló ní àtẹ́lọ́dọ̀. ẹ̀há ń bẹ́ ń bà náà tó tọ́ àbẹ́hà ẹnu ni ẹ̀há ẹnu ẹnu. Àwọn ẹgbẹ́ àgọ́ ọkọ̀ tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́. Ẹlẹ́ àjọ náà tó tún wà ní pé wọn ò ní bóòlè lé lọ́sàn-án àbálẹ́. Bàbá àgbà náà náà fẹ̀ ọlọ́pàá ti jẹ́ wọn. Àwọn oníṣẹ́ ìyẹn jẹ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ bíi àwọn màmá wa àwọn àyà amẹ́ríkà àgbà náà ìbò láti lò wọ́n lẹ̀ fi nǹkan bójú àbábá ẹgbẹ́ pẹ̀lú jáàbù bàbílì àmọ́ wò ní bọ́ọ̀lì lọ́sàn-án ọ̀dà lẹ́yìn ọ̀yàn ọ̀tọ̀ ti jáde lókèjì awúsá náà ni bàbá ti dé bàbá dáná tẹ ìdàgbàsá náà ti ní o ní àtúndé. àwọn náà sì lẹ́ni àkọ́kọ́ tí ọkọ̀ jíṣẹ́ lórí pé òsì àjẹ onídìí òsì ní ẹ̀sà ìjàmbá. bàbá náà sì jẹ́ kọ́kọ́ jíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ tọ́lọ́ sì wọ́n jẹ́. ń bọ̀ ya bàbá wa nínú àtẹ̀lé wọn lórí ẹ̀ lóbi ẹ má jẹ́ òkú à ń bọ̀ ya òfẹ́ ìtàn ìtàn bẹ́ẹ̀ lórí ẹ̀ bẹ̀rẹ̀ ìlànà ẹ̀fà yọ bàbá ìbáka ọba ọba ọba ọba kàkọ́gà ọ̀gàgà rà á ní bá ń fi ìjáàbù ṣe yẹ̀yẹ́ pé ìtọ́jà lókè ní jẹ́ àwọn ọmọlẹ́yìn ó gbé pé ha lẹ́nu ẹ̀ náà pé ìtọ́jà lókè bá ha ọjà bọ̀kọ̀ wá délẹ̀ ọ̀ ha ní jẹ́ ha wọ́n gbé lọ́kùn ẹni wọ́n pariwo lọ lọ́dọ̀ mọ́lẹ́lẹ́lẹ́ ẹ̀kọ́jà ti bẹ lórí òun àtọ̀pá ẹ̀ òun àtọ̀pá ẹ̀ lóhun jẹ́ máa lọ jẹ́ máa bọ̀ jẹ́ máa lọ jẹ́ máa bọ̀ jẹ́ máa lọ jẹ́ máa bọ̀ aláhàn kọ jẹ́ bí. àbẹ́rẹ́ abẹ́rẹ́ yẹyẹ abẹ́rẹ́ yẹyẹ nígbà tó gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ agbẹ́wọ̀n ọ̀rọ̀ sọ fún wọn ní amúnigbò pé ìta abẹ́jẹ́ gbẹ́ ló ń gbé wá sí báyìbù sì ni ọmọ báyìbù bí bíbí àtẹ̀tà nìyà kò sí kírísẹ̀ tó bá kojú ẹ̀ láyé lóhun ẹ̀dẹ̀ èrò wà lọ bí ọmọ pé àwọn kírísẹ̀ ẹ̀fẹ́ wọn láyé ara yìí láti bí pé ìbáfà àwọn kírísẹ̀ náà gbòó gbà náà wọn èyí tẹlẹsìn báyìí gbà náà wọn sì rò pé sáà gbé lọ́wọ́ yẹn òdodo ni ṣàgbé nìsín

ó sì ó sì ó sì yíra fi máa lẹ́nu èyí o. lọ́ba ya sí ọ̀rẹ́ ha. bàbá amúnigbọ̀n ní ẹbí ilẹ̀ yọ tẹ̀sí ni. àlùfáàní kẹ̀mí ìmọ̀ ibẹ̀ láti rí ibẹ̀ a mandele ti jẹ́ o. Òṣìṣẹ́ òwà ọlọ́run kọ́mọ̀ kọ́kọ́ sàánú náà ni o. Dáadáa kẹ́lá mi lẹ̀yẹ ọ̀bẹ̀rẹ̀ ojú ọ̀bì kọ́ kú dára ẹ̀rọ já sí gbogbo àdúgbò bàbá wọn bá pariwo níwọ̀n àdúgbò náà nígbà tí o ti dájọ́ pé tó bá ìlú ń bọ̀ wọ́n ní lágbájá ń bọ̀ níbí o ẹni bá fẹ́ wà jẹ́ náà ẹ bá fẹ́ lọ́wọ́ ọlọ́run kọ̀gbọ́dọ̀ fún léjì o bẹ́ẹ̀ bá ti wòran rẹ̀ ẹ lọ wòran ẹ wòran rẹ̀ lẹ̀ wípé ẹ padà tún wòran ẹ̀ sí ẹ̀ náà ẹ lọ wòran rẹ̀ àmọ́ bá dún bẹ̀ tẹ́ bá dún bẹ̀ ẹni bá lọ sọ̀rọ̀ bẹ̀ ọlọ́wọ́ bínú sí i àwọn àti lọ pé àtibáyé gbọ́dọ̀ mi níṣẹ́ ìlókù ni ò ní tẹ̀sí jàmá ìlànà àdá kọ èyí tẹ́gbọ́dọ̀ bá tẹ̀sí sínú ayé ni.

lábùsẹ̀ lákòókò ẹ̀sàrà. Sálángá ló kú sí. Sálángá. Ìrọ́ èyí tó yẹ kìí náà. Sálángá oníwò. Sálángá oníwò ìbẹ̀rù ojú sí. Ẹ bá ti pẹ́ lẹ́kùn ìwọ̀n bọ́yá ìgbà tí a bá wọ́n sí rárá o ibi tí àwọn àdé máa ń bá ẹ̀yìn kan bẹ̀rẹ̀ ẹ̀yìn ọmọ alága yìí kì í ẹ̀ náà ọ̀ oníwò ni àwọn ayẹ́kẹ́ máa ń bẹ̀rẹ̀ ibẹ̀ láti máa rí oríṣiríṣi àyàn. Adẹ́dẹ́ bí white nílé rẹ̀ ilẹ̀ lẹ́bà ayé àtòkò báláwó gbọ́lájà lẹ́bà irú rẹ̀ lọ́wọ́ àbúkú ọwọ́ àpò rẹ̀ pátá pátá pátá ọwọ́ àbúkú ọ̀rẹ́ láì ṣe kìí ṣe ọ̀dà ẹ̀dá kù ẹ̀ẹ́dẹ̀ lọ́pọ̀ ìgbàjọ́ náà àti ìgbọ́ nínú ọdún pé ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wà sí ní pé ọ̀gbẹ́ àmì àti ìgbọ́ pàtàkìmọ̀ yẹ ẹ̀jọ́ tó ìwà ìyàwó rẹ̀ ẹ̀jọ́ àwọn ọ̀rẹ́ ẹnì kan bẹ Anthony Gani àbùgẹ́nì ti jẹ́ kọlọ̀bàlà pàdé ọmọ twenty seven ló gbàjà kù. mẹ́jọ ọjọ́ ti àtiwá nìkan alábìyẹn náà ń bẹ ẹlẹ́yà kan náà ń bẹ ní ọ̀dọ̀ tiwa náà ń kọ́ bàtà ẹlẹ́yà náà alájà ni wọ́n pè ní ìyá ikí máa gbàdá olóko àwọn àwọn obìnrin wa bá mi ní ìjẹta nígbà tí gájìkì nígbọ̀ ibi tí àwọn tẹ́lẹ̀ yìí pé tí gbogbo nígbà bẹ́ẹ̀ gba ìhàlù òun débi báyìí tó àwọn afọ náà máa ṣe ìyókù ní yáyí wọn níjọ àwọn tó jẹ́ kí àgbo mẹ́tẹ̀ẹ̀jọ yìí ẹ má dàbò ìjì wọn ẹ má ẹfún adé òun lọ́wọ́ ìmọ̀lọ́ fún wọn bá bàbá alágbé ni gáàdì kiri bàbá àwọn náà nù ẹ̀yẹ má lọ rẹ̀ sí ìlú yìí amẹ́jẹ̀ẹ̀jọ amẹ́jẹ̀ẹ̀jọ ti gbà pé àwọn olùdá ìjáàbù wọn ti rẹ́ẹ̀dì báyìí kí á kó fún wọn wọ́n á ní àní ìsèpò kẹlẹ̀ amẹ́jọ ọlọ́run púpọ̀ náà lọ́rùn tí wọ́n lọ́rùn lánàá ẹ̀ mọ́tẹ́gẹ́dẹ́ jáníkì àtàwọn èèyàn rẹ̀ dání wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wá owó tó tó owó bíi millions of naira wọ́n wá ní àwọn fẹ́ nà fún gbogbo àwọn káríkà bí o kó bí ọ̀rọ̀ aláìní bèbí wọn kó tàbí títa pé kí àwọn èèyàn á tàbí lọ ẹ bá ní mìsínú méjì mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ kó mú wọn ẹ bá lóko kó mú wọn wọn á lọ bá tẹ̀sán pé bẹ́yà kó mílíọ̀nù tàbí bẹ́ẹ̀ jáde ìsìn kò lè dẹ́kun gbogbo àwọn tí a ń gbàtà ní ìyẹn wọn ń dọ́kítà ìgbóná ti di fúlàmù yẹn. Ah, ọlọ́jà ló mi dáa lónìí. ìyá lè fi ṣètọ́rọ̀. wọ́n wá ṣe àwọn ìdínà tí ń ṣe ẹlẹ́à wọ́n á ti ti wọn lọ́tọ̀ tẹ́sí wọn ọ̀tọ̀ wọ́n ta sí pẹ̀ tó kò ń gúnlẹ̀ nípa àwọn ọ̀dọ́ tí wọ́n dá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ra ti tẹ́sí wọn pé kíláàjì àwọn ẹlẹ́à subhanallah wọ́n á pọ́n tẹ́sí yẹn lébi dì gbogbo tí ò ní ju owó wọn bẹ̀ máa fẹ́ bá jẹ́lé àgbọ̀bá wọn tẹ́sí eléyìí o tẹ́sí eléyìí o tẹ́sí eléyìí o ẹ bá dẹ̀ ti wọ ọbẹ̀ báyìí pẹ̀lú àwọn oúnjẹ oríṣiríṣi tí ó gbà lẹ́yìn tó bá gbà tán twenty twenty thousand ló mú lọlé ẹ̀rẹ́yìn ajáde tó ẹ̀yin náà ẹ̀ jẹ wọ́n ti gbé náà ìwọ́pọ̀ nínú ìwọ́pọ̀ lẹ́gbàá yóò bèbá òkè ẹ̀gbọ́n náà nígbà tó lọ́ba bẹ̀rẹ̀ ìgbẹ̀fẹ́lẹ́ àdáyé báyìí ṣé àdìkábọ̀ nǹkan ní yan báyìí kí ọ̀pọ̀ ẹ̀dẹ́ ènìyàn lè ṣe ìkẹ́ fún ẹgbẹ́ àbáyìí kìíní ìwà ọwọ́ adágbára ọ̀nà dé mí náà ha ó ní ọ̀há ó ní ọ̀há ó. ní kálukú wa kó bọ́ lẹ̀ ọwọ́ ni òun ò ní dàgbà òye lórí ẹ̀yìn àjọpọ̀ yẹjọ́ lọ́tọ́ ọdún kan pé tí ẹ bá lè ha tí ẹ bá lè ha ọba tó ní ìkẹ ẹ̀rọ ìlọ́nà tí yóò sì rán wà náà sẹ́yìn náà. ẹnìkan bẹ dára wa òkèèrè lọ́wọ́ tó lọ́ba ti dáadáa fún ọ. ẹlẹ́yà kan lọ sáré wá dáadáa bí lọ́nà pé nǹkan ti ọmọ àwọn níbi wá ń ké àsìkò rẹ ní àwọn ìyá ń gba kọ́ọ̀lù ẹni ìmẹ́rin lọ́wọ́ lọ́wọ́ níta ní ń ké mọ̀lẹ́bí àkànlò bá náà wọ̀ wá nǹkan báyìí lè tọmọ rẹ̀ à ẹ̀mí wọn kì mọ́ ẹ̀fún ẹni ó kẹ́wọ́ ẹni ti dúró wọn kì mọ́ gbogbo tí wọ́n ké sí ẹ lọ́lọ́mọba yẹn ju gbogbo àdábọ̀jẹ́ náà jọ náà ó ní kí wọ́n tẹ̀lé gbogbo lórí yìí nígbà wọn tẹ̀lé sáwọn ní yọ máa tó báyé yóò tó máa gbé ayé ẹtún fún ní àbílẹ̀ tó máa fi báyé lọ. bàtà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dáàmì ló wá sọ fún pé kábílẹ̀ rẹ̀ pé ló lè máa fi owó lọ ọlọ́run ìbá